kókó ọ̀rọ̀ karùn-ún ẹ̀sìn Islam ní àwọn ìjọsìn tí wọ́n fi mọ sínú ọ̀wọ́ èyí tí ó wà nínú alukur'an àti hadith bí àpẹẹrẹ dídá ọwọ́ tẹ orúnkún àti fífi orí kanlẹ̀ fún Allah nìkan ṣoṣo ìjọsìn Islam ni. Islam rírìn ìyípo kàábà alápọ̀nlé ìjọsìn ìsìláàmù ni àti ìkóraró ìtìkáf nínú àwọn mọ́sálásí ìjọsìn ìsìláàmù ni. ìlànà súfì náà ní àwọn ìjọsìn tirẹ̀ tí kò sí nínú alukur'an àti hadith anabi bí àpẹẹrẹ dídá ọwọ́ tẹ orúnkún àti fífi orí kanlẹ̀ fún àwọn ṣéhù tọ̀ríkọ̀ súfí láti fi jọ́sìn fún wọn. ìjọsìn kan nìyẹn jẹ́ nínú ìlànà súfí. yálà irú ṣéhù bẹ́ẹ̀ ó jẹ́ alààyè tàbí ó ti kú wọ́n ń forí balẹ̀ fún wọn. bákan náà nínú ìjọsìn àwọn onísúfí òun ni rírìn yípo sàréè àwọn ṣéwù tọ̀ríkọ̀ súfí ẹ rí àwọn mùrídí àti àwọn ṣéwù wẹrẹ tí wọ́n mọ tàwáàfù sàréè ṣéwù wọn nínú ìlànà súfí nìyẹn wà ìjọsìn wọn nìyẹn bákan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìkẹyìn ìkóraró khaliwa nínú ilé nínú ìlànà àwọn onísúfí òun ni wọ́n ti máa ń ṣe khaliwa nínú ilé wọ́n á déjú mọ́nú ilé láti máa fa àwọn ìfàkúfà tí ìlànà súfì wọn tó gbélé wọn lọ́wọ́ ṣe ti wá rí báyìí wípé ìjọsìn àwa mùsùlùmí ó yàtọ̀ sí ìjọsìn àwọn onísúfì. kókó ọ̀rọ̀ kẹfà nígbà tí ẹnìkan nínú àwọn onísúfí bá sọ fún ìwọ mùsùlùmí pé ìlànà súfí kò jẹ́ kinní kan bí kò ṣe ṣíṣe àfọ̀mọ́ ẹ̀mí àti rírí ayé sá àti ṣíṣe àwọn gbólóhùn ìrántí Allah pẹ̀lú la ilaha subhanallah astaghfirullah allahumma salli ala muhammadin wa sallim. nígbà tí onísúfí bá sọ fún wọn mùsùlùmí pé gbogbo nǹkan tí ń jẹ́ súfí kò tayọ nǹkan mẹ́ta wọ̀nyẹn àwọn fẹ́ fi ṣe àfọ̀mẹ́ẹ̀mí àwọn àwọn fẹ́ fi rí ayé sá àwọn sì fẹ́ máa ṣe gbólóhùn ìrántí Allah wọn a sì pera wọn ní ahalu la ilaha illallah wọn a pera wọn ní ahalu zikiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni èsì tó yẹ kí ìwọ mùsùlùmí fún irú ẹni bẹ́ẹ̀ sọ fún pé mọ̀ pé dájúdájú ìkọ̀ọ̀kan ìwọ̀nyí wà nínú ohun tí ẹ̀sìn wa Islam mú wá. ó sì wà nínú ohun tí wọ́n pa láṣẹ nínú àlùkùránì àti hadith àti pé mà pé dájúdájú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam òun ni aṣíwájú wa nínú alamari wọ̀nyí Àlọ́ọ̀ tó ga jùlọ ó sì kúkú ti ṣe é ní àwòkọ́ṣe rere fún wa. ó ṣe ànábì wa ní àwòkọ́ṣe rere fún wa lórí rẹ̀ fún ẹni tí ó bá ń retí ìpàdé Allah àti ọjọ́ ìkẹyìn Allah kò sì yọ̀ǹda fún ìjọ rẹ̀ lórí àlámàrí náà láti wà nínú tọ̀rí kọ̀ọ̀kan àfi súnà òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa nítorí ìyẹn pátápátá ni àwa fi ń jẹ́ onísúnà rẹ̀ ayọ́nú sí súnà rẹ̀ a sì gba tító pẹ̀lú rẹ̀ àwa kò sì bùkátà sí tọ̀rí kọ̀ọ̀kankan àlàyé lórí kókó kẹfà yìí ni pé àwọn onísúfí wọ́n tanra wọn jẹ wọ́n ní àwọn fẹ́ ṣe àfọ̀mẹ́sìn fọlọ́hún làwọn fi di súfí ṣé ànábì tó mú ẹ̀sìn wá kò mú àfọ̀mọ́ ẹ̀sìn wá ni tó bá ti mú wá ẹ bùkátà sí kẹ́ ẹ di súfí kẹ́ ẹ tó ṣe àfọ̀mọ́ ẹ̀mí yín fún àlọ́ o. bákan náà àwọn onísúfí ń tara wọn jẹ wọ́n ní ìrí ayé sá ni ìtumọ̀ súfí táwọn ń ṣe ìbéèrè ni pé ṣé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé kò rí ayé sá so di ayé máyà ṣé ànábì di ayé máyà ṣó nífẹ̀ẹ́ ayé ṣé bí ànábì ni àpẹẹrẹ rere lórí rírí ayé sá tá a bá fẹ́ rí ayé sá ká sọ ànábì di àwòkọ́ṣe ìyẹn ti tó wà a sì bùkátà sí ìlànà mìíràn ká tó di ẹni tí ó máa rí ayé sá bákan náà àwọn onísúfin tọrọ àwọn jẹ wọ́n ní nítorí àzíkìrì táwọn ń ṣe kẹlímà la ilaha illallah astaghfirullah subhanallah allahumma salli ala muhammadin wa sallim làwọn fi di onísúfí wọ́n tanra wọn jẹ ni o la ilaha illallah ló mú wá ànábì ló mú wá. astagfirullah anabi ló mú wá subhanallah anabi ló mú wá ká tọrọ ìkẹ́ àti ọlà fún anabi wa muhammad anabi ló mú wá gbogbo ìwọ̀nyí wà nínú quran ó wà nínú hadithi rẹ̀ nítorí náà àbùkátà sí ká lọ dá ìlànà mìíràn sílẹ̀ ká tó di ahaluzikir àbùkátà sí ká dá ìlànà mìíràn sílẹ̀ ká tó di ẹni tí ó máa ṣe àsàlátù fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. ká gba tító pẹ̀lú ànábì lórí ṣíṣe àfọ̀mẹ́ẹ̀mí wa ká gba pẹ̀lú ànábìwá Muhammad lórí rírí ayé sá ká sì gba tító pẹ̀lú àwọn àzikar tí ànábì mú wá fún wa ká má tún lọ kóra wa sínú ìyọnu èyí ni igbe tí àwa mùsùlùmí onísùnà táǹkẹ́ fún ẹ̀yin onísùfí kẹ́ ẹ má bàa ṣe iṣẹ́ àṣedànù. kókó ọ̀rọ̀ keje mélòó ni àwòmọ́ àti ìṣesí onítọ̀ríkọ̀ súfí kí sì ni wọ́n. àwòmọ́ ni ìròyìn bárakú àṣà àti ìṣe tí ń bẹ fún onítọ̀ríkọ̀ súfí. mẹ́fà ni àwòmọ́ àti ìṣesí onítọ̀ríkọ̀ súfí ẹ jẹ́ kí a tẹ́tí gbọ́ àwọn ìṣesí wọn tó ti di bárakú mọ́ wọn lára. ìkíní onítọ̀ríkọ̀ sufi máa ń gbúrí kúrò níbi ọ̀rọ̀ alukur'ani àti hadith. ó lè gbé ọ̀rọ̀ alukur'ani àti hadith jù sílẹ̀ tàbí kí ó túmọ̀ ọ̀rọ̀ alukur'ani àti hadith ànábì sódì. So tàbí kí ó hun àwọn irọ́ kan láti fi gbé tọ̀ríkọ̀ súfì rẹ̀ lẹ́sẹ̀. ìdí sì nìyí tí àwọn onímọ̀ Islam tí wọ́n fi kọ bí bá wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ bí kò ṣe pé títú àṣírí bídí àwọn síta ní kọ̀rọ̀ àti ní gbangba ohun tá à ń sọ láàrin yìí ni pé àwọn onísúfí wọ́n ṣòro bá ṣe ìfọ̀rọ̀wérọ̀ o nítorí pé ìṣesí wọn ni pé wọ́n máa ń gbúrí wọ́n máa ń gbúrí kúrò níbi ọ̀rọ̀ àlùkùránì àti hadith ọ̀nà tí wọ́n ń gbà gbúrí kúrò ìkíní ó lè gbé ọ̀rọ̀ àlùkùránì jù sílẹ̀ ó lè gbé hadith ànábì jù sílẹ̀ tí ò ní lò tàbí kó mú ayánu kùránì wá kó mú hadith ànábì wá àmọ́ kó túmọ̀ rẹ̀ sí òdì nígbà míì ẹ̀wẹ̀ wọ́n lè hun ìtàn irọ́ láti fi gbé tọ̀ríkọ̀ súfì rẹ̀ lẹ́sẹ̀ ẹni tí ò ní kùránì àti hadíìsì. tí ò ní lò tàbí ẹni tó já sí pé òdì ló máa túmọ̀ kùránì sí àti hadith ànábì tàbí kóhun irọ́ láti fi gbé tọ̀ríkọ̀ rẹ̀ lẹ́sẹ̀ irú ọ̀rọ̀ wo lẹ fẹ́ bónítọ̀hún sọ tí ó gbà ìdí nìyí tí wọ́n fi sọ pé ká mọ̀ wulẹ̀ fi àsìkò wa ṣòfò mọ́ káyé bá wọn ṣe ìfàǹfà. káyé bá wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ àmọ́ ká máa ṣe àlàyé fáwọn èèyàn ká máa kọ́ wọn ní ẹ̀kọ́ ká sì máa tú àṣírí ìṣìnà àwọn oníṣúfì síta. ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan àáfàá kan ó sọ ní gbangba wípé onígálàbí ni nígbà tí ó wà mú ẹ̀rí wá. ó wá mú ẹ̀rí ibi tí ànábì ti ṣe rúkúyà fún ẹni tí ẹ̀mí àìrí ń dà láàmú ó ní ṣe bí jálàbí náà nìyẹn ẹ ẹ̀yin ènìyàn ṣé jálàbí nù ṣe bí ìwòsàn wà nínú Islam ṣé ẹ̀ńbà ti wá ṣiṣẹ́ ìwòsàn tó ṣe iṣẹ́ olùtọ́jú aláìsàn tó tọrọ ìwòsàn fún lọ́dọ̀ Allah o ṣerú ẹni bẹ́ẹ̀ sónígàlàbí ni wọ́n máa ń pè é nínú èdè Islam ara bí wọ́n ṣe máa dojú ọ̀rọ̀ rú nìyẹn o ó mú àdìsí wá ó yí sódì nítorí pé onígàlàbí ni wọ́n gbogbo ayé sì mọ ohun tí ń jẹ́ gàlàbí sí. Si iṣẹ́ babaláwo nítorí pé iṣẹ́ jálàbí iṣẹ́ awo ni wọ́n máa yẹ iṣẹ́ wò wọ́n máa ṣẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó ń wá sọ ní ìsìn pé oníjálàbí ni ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àáyà wo tàbí àdíìsì wo ló lo gbólóhùn yẹn ló lo orúkọ yẹn fún ànábì wa kò sí ara jìbìtì tí ń bẹ lọ́wọ́ àwọn oníṣúfì nìyẹn nítorí náà ìṣesí wọn ni pé wọ́n máa gbórí kúrò níbi ọ̀rọ̀ àlùkùránì wọ́n lè gbégùn sílẹ̀ wọ́n lè túmọ̀ rẹ̀ sí òdì tàbí nígbà mìíràn wọ́n lè hun ìtàn irọ́ ìṣesí àwọn oníṣúfì ìkejì àwọn mùrídì tọ̀ríkọ̀ súfí wọ́n máa ń sọ àwọn ṣéwù wọn di olúwa wọn àti olùgbàlà wọn lẹ́yìn àlọ́ àbí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ wọn nìyẹn ìdí nìyí tí mùrídì kò fi lè ṣẹ̀mí àfi pẹ̀lú fọ́tò àti àwòrán ṣéwù rẹ̀ ẹ̀rí mùrídì yóò gbé fọ́tò o ṣéò tìjání tàbí ṣéò níyàs tàbí fọ́tò búlálà àti àwọn kàrìnkàrìn nínú àwọn ṣéò wọn yóò gbé kọrùn yóò gbé kọ́lé yóò gbé kọ́ ara mọ́tò yóò lẹ̀ mọ́ ara ọ̀kadà rẹ̀ yóò gbé kọ́ ara mọ́ríwá rẹ̀ yóò gbé kọ́ lára kí ló sọ àwọn fọ́tò yẹn dà ó nígbàgbọ́ nínú wọn wípé àlùbáríkà kan wà níbẹ̀ ó nígbàgbọ́ nínú wọn wípé ààbò kan wà níbẹ̀ ìṣọ́ kan wà níbẹ̀ oore kan wà níbẹ̀ irú eléyìí náà wá ni àwọn kìrìsìtẹ́nì náà ṣe táwọn náà sọ àwòrán ẹnìkan tí wọ́n pè ní Jésù táwọn náà ń gbé kọ́ ara tí wọ́n ń gbé kọ́ ilé tí wọ́n ń gbé kọ́ dúkìá wọn ìyàtọ̀ wo ló wá wà ìyàtọ̀ wo ló wá wà ní báyìí láàrin onísúfí àti nàṣọ́ra tá a mọ̀ sí kìrìsìtẹ́nì ìṣesí àwọn onísúfí òun ni kí wọ́n gbé ẹ̀mí wọn kọ́ ara fọ́tò ṣéwù wọn èyí sì jẹ́ ẹbọ ẹbọ ńlá ni o ìṣesí wọn kẹta ìkọ̀ọ̀kan onítọ̀ríkọ̀ súfí ló ní ìjọsìn àdádálẹ̀ tirẹ̀ tí ó jẹ mọ́ jíjọ́sìn fún nǹkan mìíràn lẹ́yìn Allah àti sọ lẹ́ẹ̀kan wípé àwọn onísúfí wọ́n máa ń tàwáàfù sàárè ṣéwù wọn tí ṣéwù wọn bá kú tí ṣéwù tọ̀rí kọ̀ọ̀kan bá kú wọ́n á sin sí àyíká mọ́sálásí. Si wọ́n ó sì máa lọ bá sàrè náà wọ́n máa tọrọ nǹkan níbi sàrè náà wọ́n máa tàwáàfù rẹ̀ kódà àwọn sàrè kan bẹ tó ga sí pé wọ́n á já tíkẹ́ẹ̀tì kí wọ́n tó wọ inú bẹ̀. ìṣesí yẹn wà lára gbogbo àwọn onísúfí sàréè àáfà àwọn ni wọ́n máa bọ fọ́tò àwọn àáfà àwọn ni wọ́n máa forí kanlẹ̀ fún un. ìṣesí kẹrin lára àwọn onísúfí ìkọ̀ọ̀kan onítọ̀ríkọ̀ súfí ló ní gbólóhùn àdúà àdádálẹ̀ tirẹ̀ tí ọjẹmọ́ pípe nǹkan mìíràn lẹ́yìn àlọ́ ò àwọn onísúfí àdúà àwọn tí wọ́n máa ń ṣe àdúà ẹ̀bọ ni àwọn ni wọ́n máa ń pe àwọn ẹ̀mí àìrí láti ràn wọ́n lọ́wọ́ àwọn ni wọ́n máa ń pe òkú ṣéwù láti ràn wọ́n lọ́wọ́ ẹnikẹ́ni tó bá sì ké pe nǹkan míì lẹ́yìn ọlọ́run láti bíyà bùkátà rẹ̀ bùkátà tí Allah fi sí abẹ́ ẹ̀ka ni ẹ̀dá kan bí orí ayé bí orí ọ̀run bí ọlà bí ààbò ẹni tó bá gbé eléyìí síwájú ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ ó ti di ẹlẹ́bọ ẹ̀ lè rí mùsùlùmí alùsùnà kó fẹ́ ṣàdúà kó máa ké sí àwọn àfa ńlá nínú àwa mùsùlùmí kódà ẹ ní rí alùsùnà kó fẹ́ bẹ lọ́hùn kó máa pe ànábì ní pàtàkì jùlọ ẹ rí mùsùlùmí àlùsùnà kó fẹ́ bí ọlọ́run kó sọ pé kọ́lọ́ ń wọlé ànábì kó ṣe oore fún òun à ń sí pé yóò wá tọrọ nǹkan lọ́wọ́ ànábì nítorí pé àwa mùsùlùmí àlùsùnà a kì í ṣe ẹlẹ́bọ a kì í pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìṣesí karùn-ún lọ́dọ̀ àwọn onítọ̀ríkọ̀ súfí ìkọ̀ọ̀kan onítọ̀ríkọ̀ súfí ló máa ń pidán ìyẹn ni pé wọ́n máa ń sa tíà wọ́n máa ń ṣaagùn wọ́n sì máa ń sa nákàlé tọ́ba ti gbọ́ pé àáfàá kan ń sa tíà àáfàá kan ń ṣaagùn wọ́n ń sa nákàlé wò dáadáa onísúfì ni ó jẹ́ onísúfì ló máa jẹ́ onísúnà àìsàtíà àìsàgùn àyíṣà nákàlẹ́ bal nàdé ọlọ́ha a máa ń bẹ aláwo ni a máa ń ké pe aláwo ni. àmọ́ ní ti àwọn onísúfí àwọn lọ́ọ̀ gbọ́ tí wọ́n máa sọ pé àwọn ń sa tíà tíà tí ò dálẹ̀ ó ṣe dogun sísà àwọn ni wọ́n máa ń ṣaàgùn. àwọn sì ni àáfò onínákàlè nítorí pé jálàbí níṣẹ́ wọn. ìròyìn kẹfà lára onítọ̀ríkọ̀ súfí ìkọ̀ọ̀kan onítọ̀ríkọ̀ súfí ló máa ń sọ pé àwọn ní ìmọ̀ ìkọ̀kọ̀ ẹlímùbàtì ní ìmọ̀ ọjọ́ ọ̀la.